أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي يرزق من يشاء بشماله ويخبره بمن يشاء أشهد أن لا

èyí táàwà lóore èyí tó ṣe fún wa lóore tó pa wá papọ̀ àti èyí tó ṣe fún wa lóore tó yá fún pé ó ṣe látàrí ẹni fẹ́ni kọ̀ọ̀kan wa nù àwọn àbúrò náà wà láti máa ń lọ tààlà èyí tó ga jù lóore kó láti ṣe ẹjẹ́ oṣù yìí àwọn àbúrò èmi àti àwọn ọlọ́wọ́ wa ọlọ́wọ́ aṣọ àwọn ohun ìlú. Máa yọ̀ bá àbúrò náà ma ti yọ ìrẹ́jì láàrin wọn. a ń ọba tó dá sí ní pé ìyá òkùnkùn láì ẹ̀ṣá ìgbàdì ọlọ́pàá dá wa lọ́ba yìí náà nígbà tó wá tán nínú àwọn tó wá mú àwọn ó fún ọlọ́pàá ó ó bákan náà ní àwọn tó ti dá wájú kọ́ sí ìrùhú ní mẹ́rin ẹ̀ṣá ó sì máa wọ ẹ̀lú nínú àwọn ẹ̀dá rẹ̀ a ń sì kí tó bá wọn kan tẹ tó fẹ́ fún wa ó sì ti fún àwọn ẹ̀lú àwọn àlùfáà wa ní àwọn tó fún tó fẹ́ fún ọlọ́run fún wa nítorí wípé kó lè bá a bèrè pé báwo ni wọ́n ṣe náà ni. àwọn tó sì di ipò fún ọlọ́run fún wọn ó di ipò fún wọn nítorí pé kó lè bá a ṣe ṣòro yìí pé nínú èyí tá a fún yín kékeré òun ìwòlẹ̀ náà mẹ́fọ́ náà bá Allah subhanahu wa ta'ala. ashhadu an la ilaha illallah àwa jẹ́rìí ipe kò sí ọlọ́run bàtà máa jọ́sìn fún lótìtọ́ àti lódodo yàtọ̀ sí ọlọ́run Allah subhanahu wa ta'ala وأشهد a محمدا عبده ورسوله بكنا أطوى شركة نبي محمد ẹrúsìn ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá ní ṣe à ń sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run fún wa Muhammad àwọn sọ̀hábà ọlọ́run bá wa kẹ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n lo ìlànà wọn kí tí ọlọ́ọ̀bá aláà tí ó fi jogún sọ́mà àti ilẹ̀ ìkọ́tẹ̀lì iman ẹ̀yẹ̀ ń sin ọlọ́ọ̀bá wa àwọn àlùfáà ní ilam wọ́n ní kó ní kálukú wa kálọ́mà anna nafaqata fi sabilillah wajibatun shar'i wọ́n ní ẹ̀rí ìmá bọ́lá wọn bá fún yàn àbí bọ́lá wọn bá bá di ikù fún yàn bọ́lá wọn bá tẹ pẹrẹsẹ fún yàn ọ̀la àbọ́lọ̀ di ikù fún yàn ọ̀la kí ẹ̀ máa wá ná sójú ọ̀nà ọlọ́run bá Allah subhanahu wa wọ́n ní ọ̀ràn yàn kan ní àwọn ọ̀ràn yàn tó lọ́wọ́ ṣe ní òfin ni wajibatu shar'i ọ̀ràn yàn òfin ni. àwọn àlùfáà ní sẹ́ẹ̀rí sọ̀láàtì ọ̀rọ̀ yẹn ní tẹ́lẹ̀ ní jiyàn sí àṣìyá kágbàwẹ̀ ọ̀rọ̀ yẹn ní tẹ́lẹ̀ ní jiyàn sí alhaj ọ̀rọ̀ yẹn ní tẹ́lẹ̀ ní jiyàn sí azakat ọ̀rọ̀ yẹn ní tẹ́lẹ̀ ní jiyàn sí wọ́n ni kọ́lọ̀ fún yàn ó pọ̀ ni àbókéré ni kí a máa wá náà tó gbọ́dọ̀ ọlọ́ọ̀bà láti bàá lọ́wọ́ wọ́n àwọn àlùfáà wa ní wàmẹ́ni àkọ́ọ̀mà ha gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún ṣe fún ó wá ní òun ní nǹkan tó wọ́n máa fi ọ̀rọ̀ yẹn ṣe ju kó máa ṣe kí ni kó máa ná sójú ọ̀nà ọlọ́run bá Allah subhanahu lọ fàkọ́dì akọ̀mọ̀lì ìsìláàmà onítọ̀hún ó yí ẹ̀sìn ni onítọ̀hún ó ṣe kí ni kò ní yè àyàfi tí a bá ní náà tọ́lọ̀ bá wọ́n ní bákan náà wọ́n ní ha amẹ́ni bá fún tó wá ní àwọn òní náà o àní náà ti wá. wọ́n ló ní tọ̀hún fàkọ́dì àfihàn wọ́n ní bí òṣèlú náà ẹ lọ sọ fún yín pé tó ìkọ́tẹ̀ ìmáàlì ẹ̀yẹ́ sí ọlọ́ọ̀bá wa a rí wípé ìta ń pè ní bàjẹ́ láyé lónìí inú gbólówà tẹ́lẹ̀ àmọ́ wọn tó gbé bàjẹ́ dání wọ́n da owó sí wọ́n náwó lé e lórí ìbàjẹ́ wá di tó já sí pé kò síbi sí òde wọ́n ní àpẹẹrẹ náà ní pé ogun tọ́lọ̀ ọba àdìsẹ́ bá fún yẹn tí yẹn bá ná fún ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn yẹn kódà tó bá ń bẹ́ẹ̀ nùgbò ní òkàdà fún kákàkiri ìkọ́tà ìmáì mọ̀ ìdìnà ìtàfẹ́ gbéyàwó láàárọ̀ yìí òun náà ni àlìdìfáàkù sí sabilillahi subhanahu wa ta'ala òun náà ni kí a máa ná sójú ọ̀nà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn àlùfáà ni tá a bá ṣe òye sọ̀rọ̀ yìí dáadáa wọ́n ní gbogbo ọ̀rọ̀ láyé tí a bá sọ fíìhì mafhumun muwafaqa wal mafhumun mukhalafa wọ́n ní tí a bá sọ̀rọ̀ láyé ojú méjì máa mú wa èyí tí yàn gbà lérò àti ìgbàkejì ọ̀rọ̀ tí yàn ṣe kí ni tí yàn sọ tọ́bọ́dé àlìfọ́ọ̀kù fífẹ́ bí nìlá ìnáwó sójú ọ̀nà ọlọ́run àbí ìnádúkìá ẹni sójú ọ̀nà ọlọ́run àwọn àlùfáà ní ìdàkejì ọ̀rọ̀ yìí tá a bá ti rí àwọn èèyàn tó náwó sójú ọ̀nà ọlọ́run ajá sí pé àwọn fẹ́ yí ẹ̀sìn ọlọ́run ẹ sì máa rí àwọn èèyàn náà àwọn náà máa náwó sójú ọ̀nà kí ni ojú ọ̀nà ṣàìtàn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ni wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́ni ẹ̀yẹ èèyàn ẹ má bà orí ilẹ̀ jẹ́ o ẹ má orí ilẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́ọ̀bá àlá tàbí fún orí ilẹ̀ ṣe àwọn àlùfáà ní ẹni bá náwó tó dọ̀dọ̀ ọlọ́ọ̀bá àlá subhanahu wa ta'ala ó tún orí ilẹ̀ àlá ṣe ni ẹni bá sì náwó sójú ọ̀nà ṣàìsàn ìfúra ní fúnṣe kí ni ó ń tabani al-infaq shar'an kí là ń pè ní al ìmá náwó sójọ́nà ọlọ́rọ̀ aláàkù ánà wẹ̀ta ánà àwọn ìfáà ní tàbí àìfà wọ́n ni tó túmọ̀ sí ni ìkùrọ́ọ̀tù ni máa ń àtọ́ṣìbẹ̀ fìtọ̀ wọ́n mọ̀hàbáàd wọ́n mọ̀hàbáàd wọ́n ní ìyọ nínú dúkìá ẹni dúkìá ẹni yìí kí yẹn yọ mbẹ kí ọmọ wá ń yọ dúkìá èèyàn èyí tó máa ń bẹ̀ ìbádàlá ìtàhálà ọ̀rọ̀ yẹn ẹja gbọ́ yé o ká èyí tó bá mọ́ nínú kí ni jama nínú dúkìá wa tí yọ mbẹ èyí tó má ń wal mubahat a sì ń na ní ọlọ́pẹ́ káàkiri àwọn àgbáyé ọ̀nà méjì ni wọ́n torí ẹ̀ lọ́wọ́ ìyẹn máa ń náwó ìyẹn máa ń náwó kìí ayé èyí tó máa fi lọ wá tí a fi tẹ̀lé aṣọ lọ ká iná sùn báyìí pé ọlọ́ọ̀tí tẹ́ ẹ bá ṣe ìkan báyìí o ìkan báyìí ọ̀hún tọ́ra òun náà lè fi àlùkò láti ṣe wá wé ẹ̀náwó sí ẹ̀náwó sí. wọ́n ti wà bẹ́ẹ̀ òun ní ibi tí a ti ní sọ̀là gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní bá kùránì gbé ẹ̀náwó sí àmọ́ ẹ̀ máa bá ní súnà ẹ̀rù wa mọ̀hámà sọ̀là gbọ́dọ̀ eléyìí náà òun fẹ́ bá náwó sí òye ló bẹ́ẹ̀ fún yín. àwọn àdìgbò

kó na lórí kankan àyàfi sẹ́lẹ̀tì kí kò na ẹ̀ lórí torí pé ọ̀rọ̀ náà fún ẹ̀ lọ́kọ́ bí alẹ́kùn sọ̀rọ̀ tó dà bí kì á bà gbogbo ọ̀rọ̀ sọ̀rọ̀ bá fún kálukú wọ́n mọ̀ pé ìlọ́wọ́ rẹ̀ sàtúnṣe àdúrà ìyàwó ẹ̀yìn ní àdùnnà wọ́n lọ sí á padà mí lọ́wọ́ yín lọ́dún ẹ̀sán gbogbo àwọn ẹ̀jẹ̀ látà àṣírí mú sílẹ̀ yìí wọ́n bá fọ́ kí o ṣe ilé bá fọ́ kí o ṣe lábáyé bá fọ́ kí o ṣe ó bá fọ́ kí o ṣe àlàáfíà bá fọ́ kí o ṣe ẹ̀mí kò bá fọ́ kí o ṣe sọ́kùn àkúrò yọ̀pọ̀ ìpín láì jẹ́ àpẹẹrẹ òwe lọ́jọ́ ìgbàgbé ìgbà fún ní báwọn ọmọ ìpè yìí nìkan lọ́dọ̀wọ́ Muhammad adábìyọ́mọ́ ni òní ṣí bẹ́ẹ̀ níwájú ọlọ́pọ̀ àti kábẹ̀rẹ̀ kábẹ̀ta lọ́wọ́ rẹ̀ báwo ni ìwọ́n ti lára kí o ṣe òkú lára báwo ni ìwọ́n láàbọ̀ lè mọ̀ ìwọ́n tẹ̀lé ìbáyìí àwọn ìwà wáyé ṣe ní káńtà wọn. Súnmọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ àgbà ṣùgbọ́n àwọn ọ̀gá

àyùkọ́lù ìhàmẹ̀ tẹ̀rí sí ọlọ́run fún ẹ̀dùn kan dúkìá owó làákàyè gbogbo tọ́lọ̀ máa ń fún ẹ̀ tọ́bí mọ̀ sí lágbájá ìrìnlẹ̀ tí ẹ̀ bá ní ara fọ́lọ̀ bá dá bá wù dára wọ́n ní kó lọ ọ̀rọ̀ ó yá owó lọ. wọ́n ní ìyá tí ẹ̀ máa ń yá ọlọ́run ní nǹkan tó yà pé yóò padà gbà lọ́dọ̀ ọba tó yà òun àti ẹ̀yà lọ́wọ́ àwọn ọ̀la. wọ́n ní yóò wá wọ́n ṣe ìwọ́wọ́ àlùkò wa aláṣọ bá wà láàyè. ọlọ́run fún wọn ó tún wá lé apá owó ibi wá sí ìwọ ilé ìlú ṣe ọlọ́run wá tó bá wá ń yà fún mi bó ti ẹ̀dá tó tẹ̀lé fún ọ ojú yá mi rí ń pàtàkì àkàkọ́ tàbí wọ́n ṣe lè fi aláwọ̀ wọ́n ti lè yá ọ̀wá ìgbé àlìkọ́kù àlùkọ́kù hàbẹ̀ kí àti ọjọ́ ọlọ́ọ̀bà náà ìyájẹ́ ọlọ́ọ̀bà ní ìkàkọ́ta tí ó gbàgbàgbàgbà tó wà pè é mú kó wá ní ẹgbà àbọ̀lọ̀ ọlọ́run ló ń gbé ẹgbà rẹ̀ lọ nínú tó rẹ̀. ọlọ́run wá ní ẹni bá fún ọ̀rọ̀ ní gbọ́dá fàyùgbà ìfà òwúlọ́wọ́ àgbà àfà ọlọ́run ní á máa fi dá ìlọ́wọ́ ìlọ́wọ́ padà fún tó wúlò ìlú ká ìlọ́wọ́ ìlọ́wọ́ gbọ́dọ̀ ìdílé ọlọ́pàá ní ẹlọ ọ̀rọ̀ wà wà wúlú ìdù wà yẹ́kú wà ilé iye tó rẹ́ ọ̀rọ̀ wà wà wúlú sí ọlọ́pàá ní máa fún fáwọn ọ̀rọ̀ yìí wà wúlú yóò ti tẹ fún àwọn èèyàn kan ẹni tó wà wá fún fún tó lẹ́la dábẹ̀ ọlọ́pàá àti ẹjọ́ lọ bá kẹfẹ́rẹ́ fẹ́fẹ́ tó lọ ìdákẹ́ bọ́lọ́ wà ilé ìtòjọ ẹsọ fún wọn pé kò ní wọn padà bọ̀ wá sọ́dọ̀ lọ láti wá sàlàyé ìgbà fún wọn fáwọn ojú kí mú báwọn ọ̀rọ̀ náà. eléyìí ni bìdáwò àkọ́kọ́ tọ́nà ọba máa lórí pé ẹ̀lọ́wọ́ wa ẹni bá ń lọ́wọ́ lọ́wọ́ ó yá àjò yóò padà bá a àwọn ìfọ́ ní ẹlẹ́ẹ̀kẹ́jì àmìfọ́kù àtìjáwọ̀ fún àbúdáàrí subhanahu wa ta'ala wọ́n yẹ ìdí tí ó gbogbo ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yẹn sọ̀rọ̀ ṣe mọ̀ pé tó bá bá yàtọ̀ papọ̀ onímọ̀ ń lè gbà ẹ̀ olùkú bí fẹ́ nàìjíríà wa wọ́n wá kájọ dá òun papọ̀ èmi lórí ìtọ́jú làtà yìí. ṣe é mọ̀ pé ẹni tó ní làtà yìí yẹn yóò fi pe fún olówó lọ lóṣù kí nìyẹn náà òun yóò wá. wọ́n ní àwọn tó bá ń ná tí mo lọ́wọ́ bá yàtọ̀ ó ń bá lọ́wọ́ bá sọ̀rọ̀ fọlọ́ọ̀bà ńlá ọmọlọ́ọ̀bà sọ̀rọ̀ ọlọ́pàá tó yá mọ̀ áàrì kẹ́lì ṣúra tó sọ ààrẹ ẹ̀rẹ́ ẹ̀ẹ̀ta sẹ́lẹ̀ kọ̀ọ̀lá ọlọ́ni àríwá láti ìdá ààrùn ọlọ́ni àti ẹ̀rẹ́ pẹ̀lú Ìjẹ́ ẹgbẹ́ tọ́ka tí ó rùn náà ومكلف تنجيكم من عذاب الأليم ومن يتقدم èrè káàrí ṣe sí pé báwọn èèyàn bá ń ké ké lọ́bá ń ké láyé èyí ò bá òkè báwọn èèyàn bá ń sunkún ní sàárè lábàárà ń dá fún wọn pẹ̀lú ìlera pẹ̀lú yà ẹ̀yìn òdúdú bẹ̀. Bẹ̀rẹ̀ ìgbàsílẹ̀ wà gbọ́dọ̀ lọ́wọ́ láti wà lọ́wọ́. Wọ́n ti wá fẹ́ sí ìlú rẹ̀. Òwò kàwọ̀. Tùmí ló rí ńlá ọlọ́dẹ àkọ́kọ́. Ẹ wọ́n lọ sọ́nà àkọ́kọ́. Wọ́n lọ sùn omi yìí, ẹ̀kẹ́ ti di pé àmọ́ ìgbà ọ̀sìn ní ẹ̀ka. ẹjọ́ bọ́ sílẹ̀ olùfẹ́ ìjọba olùfẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ìlú nà fi jẹ̀bí ìlera ọlọ́wọ́ ni ẹwà sí ìṣúná ọlọ́wọ́ torí pé gbogbo tí a bá gbé ka ìlà ilé tí yóò bá ti ìlà ilé lórí kò ní ga wàlá ìwòrí ga gbogbo tẹ́lẹ̀ ti fẹ́ ṣe láyé tọ́wọ́ ti fi àtàmọ́sí ti máa ṣe máa ṣe máa ṣe orúkọ náà lọ procrastination lọ́ba fi wà máa lẹ́yìn tó mùtọ́ ní ti fi ìgbàgbọ́ ní wàlákin túbọ̀ tún dúnìyà ìdàgbà wà máa bá a aláàbọ̀ òní ìgbàdánù ìdá ìgbìdà mọ̀ká náà wò

wọ́n mọ̀ wá wọ́n ṣe kí ni wọ́n ṣe ṣe. fọwọ́ ni ẹni wá bẹ̀rẹ̀ ní rẹ̀. àwọn tó fẹ́ ṣe wà lọ́sà sọ aláàbò òfin màgbẹ́ o. ìjọ wà àwọn èèyàn tí ó bá ṣe kò ní jọ́ ṣe kí ni kò ní jọ́ rí. ó fẹ́ lọ́pọ̀ wà lọ́pọ̀ wà ó tò. sọ̀rọ̀ pé àwọn olóògbé ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀bá mi ló pẹ̀lú o. àwọn kí ló ṣe ازاي كتابه كامل او الكعبه هو عمليات هو لما تتكلم تمثل فيه ọlọ́pàá وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ ọlọ́ni ẹgbàtà ẹgbàtà ẹ̀yẹ sójú ọlọ́wọ́ àdá bí a wá ní fún ọlọ́wọ́ bí a wá ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀sán ní àyàtà kàí sí ìnáwó àmì tabawo ayà yìí tabawo ojúmojúmò làákà ìka ń bẹ fúnlẹ̀ tó dákú bí ó ti yóò fẹ́ fọ́ọ̀fẹ́ dà mú. ọlọ́run ní ẹni náà sójú ọ̀nà wa ẹni ẹ̀dú sójú ọ̀nà wa ọlọ́run mẹ́sàn-án bẹ́ẹ̀ ni ìyẹn lọ́wọ́ ti àmọ́ wáyé ní pẹ̀lú ìyàwó a sì mọ̀ pé a ní sọ pé ẹni kìyà àkóṣekí kó máa ní lọ rẹ̀ kóṣekí kó sì máa ní lọ rẹ̀ ọ̀nà òbí ẹ̀ ní síwájú ọ̀nà òkọ́kọ́ tuntun kìyà síwájú kékeré síwájú ẹ̀ ọlọ́dọ̀ wa ní wá á ń kú ti fún àtẹ̀yìn gbogbo àwùjọ bá ti gbé iná ẹ̀mí síwájú dúkìá lọ́lọ́nà náà fún ìdájọ́ ọ̀rẹ́ ìdájọ́

bẹ̀rẹ̀ pé kò sí àkóso kí nà máa kò rẹ̀ ní ẹ̀rẹ̀ ní aláàárọ̀ kẹ́nà lọ́sàn kẹ́nà ní ọ̀rẹ́ kẹ́nà lálẹ́ kẹ́nà lóru kẹ́nà lọ́rọ̀ kò ní rẹ̀ owó ni wọ́n fi rẹ̀ kùnà jọba ti nínú owó yọ owó rú jọba ti nínú owó rẹ̀ bàtà rẹ̀ yíká ní tó rẹ̀ yíká ní tó rẹ̀ yíká ní tó rẹ̀ yíká ní ìjọ lọ́lọ́run ṣe ti dúkìá síwájú kí ni jama síwájú ẹ̀dọ́ ọlọ́run ẹgbẹ́ dúkìá torí pé ìmọ̀ yìí fẹ́ nẹ́ẹ̀tì àti kó mú ẹ̀mí ẹ̀ dání ọlọ́run ẹwà ní ìrìnà pẹ̀lú ẹ̀ ìtura ẹ̀ tó bá kówó kalẹ̀ ibi tó bẹ̀rẹ̀ sí ọlọ́ mọ́tò ẹ̀ tẹ́tẹ̀ pé ṣé tí mo ní ẹ̀ ṣe ṣẹ́ ọlọ́ni bá ní kúrò kọ́ ìwọ̀n ìdàkùnrin kúrò tààdàmú ọlọ́ni bẹ́ẹ̀ kéré gbà tó orí kò ilé ìwọ̀n tẹ́bá mọ̀ tẹ́bá mọ̀ táàbí yóò ọmọ tó àwọn ní ẹlẹ́ẹ̀kejì tọ́nà ọ̀ká gbé kanú lórí rẹ̀ nínú ìwọ̀ ìpọ́tẹ̀ ìgbà ilé iṣẹ́ ọlọ́ba wa ṣùgbọ́n kì í fáàbù fi tẹ̀lé lẹ́la ẹ̀ láwọn ẹgbẹ́ ní ọlọ́ba àgbà fún àwọn ọ̀gá ó ní àwọn ọ̀sẹ̀ ní táwọn ìlà tí ó fi lẹ̀ tó ń bá. torí pé kò kí ṣe gbogbo èèyàn tó ń lẹ́ náà ní ó bá o àwọn kan ń lẹ́ wà náà ò ní rà. àwọn kan ń lẹ́ kékeré ni wọ́n lẹ́ ọ̀la àwọn kan lẹ́ ńláńlá wà náà ò ní rà. a a ti mú ẹ̀jẹ̀ wa wọ́n ní sùúrù sí àdínkù sọ̀dá májẹ̀mú tó ń bẹ fún ìrun tí ó fi ní àlàáfíà ajẹ́kùn jọmọ́ ogbọ̀dọ̀ sàmàdá ogbọ̀dọ̀ wọn ní dídíbla ogbọ̀dọ̀ kó wà rẹ̀ wọn kàlọ̀ lálẹ́ ẹ̀rẹ́dẹ̀ẹ́dẹ̀ alẹ́kọ́ nígbà tó ní agbáwẹ̀ wọ́n ní ṣòrúkú ẹni tí ó báwẹ̀ alẹ́kọ́ bẹ́ẹ̀ náà ni bábá ní ọjọ́ gbogbo ọ̀dọ́ òun náà ní májẹ̀mú kò sí kankan tọ́bẹ́ ní àtẹ́lú ẹ̀sì yìí tí ò sí májẹ̀ ìdá àdúgbò ìwọ̀n tó wá ná wọ́n ní májẹ̀ ìfẹ́ kúrò tó tó bá fẹ́ bá tó rẹ̀ tó kọ́ lọ́wọ́ wọ́n ní alákọ̀ọ́kọ́ nu májẹ̀ mú táwọn bá sọ pé ẹtú ná tó fẹ́ bá lọ́dọ̀ láti ọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀la. Àkọ́kọ́ májẹ̀mú ni wípé kó jẹ́ mùsùlùmí. Gbogbo ẹni bá ń lẹ́ sójú ọ̀nà ọlọ́run bá àdá tí ò bá fi ń ṣe mùsùlùmí wà láì kò lọ́dọ̀ láti àdúgbò yẹn láyé o. Àmọ́ ìkẹta tí òun tó máa láti àwọn àti pé kò nígbàgbọ́ ni láàrin láàrin إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ìwọ̀n tó bá tó ní ọlọ́ọ̀lọ́ aláà òjòmù tí wọ́n pè sí ìgbà àkọ́kọ́ ìwọ̀n tó ní ìwọ̀n tó ní ọlọ́ọ̀lọ́ aláà ògbòrò jẹ́ mọ́sùlùmí وتقييم الله سبحانه وتعالى هو جابوس في الله بعد كم الله نكا الله نكا قرار الله نكا دعار الله نكا هو نيتي كما تطلع الله سبحانه وتعالى وطاعته هو ما سلام الله هو ما تقيم أشياء wọ̀tẹ́lù kò lè máa fi ya ó ṣe kí ni ó fi ẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n ti náà kò á ní kó lè ní ìdílé káàkiri ìdílé ó ti gbádùn ẹ̀mí ẹ̀ yí pé àfikún ọjọ́ kùsùn ló fà ń ṣe wọn lóòrùn ọ̀rọ̀ ṣẹ́ni bá tó lọ́wọ́ tó tẹ̀lé aṣọ lọ́wọ́ tó tẹ̀lé àgbẹ̀dẹ̀ hábìlẹ̀ ẹ̀ pé ṣé tí ẹ wá kú sínú ẹ̀sìn ní ìlànà kò sẹ́ni kò sí lọ́lọ́rọ̀ tó wà ní kìíyà tó tó tó sọ rẹ̀ kò sẹ́ni kò sí lọ́lọ́rọ̀ tó rí tó rí lọ́wọ́ ọ̀rọ̀ wọn ní ọmọ rẹ̀ sí káàkiri torí pé kọ̀dí kápárọ̀ bí máa kọ́ lọ́wọ́ àwọn àgbọ̀dá ya sí ìdá sí ó ti kéde ní tọ́lọ̀ bá tún lọ́wọ́ àti ọlọ́run ti la dínà ní ìlànà àdìsílà ọlọ́run dáadáa bẹ́ẹ̀ sí táwọn ọlọ́run bá ń ṣe àwọn ìlànà mọ́tẹ̀kùn náà lẹ́yìn ọlọ́wà àwọn àpá tó fẹ́ kọ́ láti bàbá bàbá onífá bàbá ajáwó bàbá onítàrápì bàbá tó tẹ́lẹ̀ kan ọ̀rọ̀ àwọn dáwọ̀ kò tọ́ fẹ́ràn mọ́síláṣí kó tó wà pé mo fún ní wọ́n bí ló lè rà ọlọ́run kò gbọ́n. ìwọ́tẹ̀ ìlàyé ọlọ́run kí ló dé tí òfin pọ̀ fún ọlọ́run ṣe ìdí ilẹ̀ àlà àwọn fúti ìkókó òun náà mọ̀ pé ibi tó ń náwó sí ìwọ̀n owó òfin òfin pẹ̀lú dáadáa torí gbogbo ẹni tí ń ṣàwọ́ láyé tó wọ́n máa wo kí yóò máa wò yóò mọ̀ pé ẹ̀ ní ìdí nípa agbára tẹ̀lé orí ilẹ̀ ìsáyẹ̀. ó ní fẹ́gà wò aláǹtí ìlú rẹ̀ gbé sábà tó bá sọ fún yín ìsìn yín ẹ mọ̀ sọ pé aláàláàláà ní ìsìn yín wò àwọn àgbà sọ ẹgbẹ́ ìjọba wà tó lọ sí ẹgbẹ́ ìlàsí ní kọ́tọ́ àgbà tó bá lè jọ rẹ̀ àmọ́ ẹgbẹ́ ayé mi ẹgbẹ́ àwọn mi tó bá ti má láti máa ń nábàá yìí ẹgbẹ́ àti ṣe káàmù ní àkọ́mọ́. Ìkọ́lẹ̀ ìgbà yìí ọlọ́ọ̀bá ní ọ̀dáìka àdìtọ̀ àmà ìgbòho ọlọ́ọ̀dá àwọn tá a sọ ṣẹ́ríṣẹ́ tí wọ́n ṣe tẹ̀lé wọn náà ọlọ́ọ̀dá ti bàjẹ́ ọlọ́ọ̀dá ti bàjẹ́ ọlọ́ọ̀ni fẹ́ wọn ó ti bàjẹ́ torí pé wọn ò nígbàgbọ́ sí ọlọ́ọ̀ta náà lẹ́yìn ọ̀kan wọn ò sì kàá sùn àpapọ̀ ọlọ́ọ̀ta ọlọ́ọ̀ni fẹ́ tí wọ́n ṣe ọ̀gá kò lọ́dọ̀ ọlọ́ọ̀ta ni ló ti bàjẹ́ ló ti ṣe ló ti bàjẹ́. ló ti já sí pé àwọn tó kẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí tó wà lọ́dọ̀ láìsí olúwo ẹgbẹ́ bíi alága àwọn tó kẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí tó wà lọ́dọ̀ láìsí pé kìnnìkan ẹgbẹ́ bíi alága tó ṣe mùsùlùmí alábòsílẹ̀ ẹ̀jẹ̀ láyé àtàlẹ́ yìí. wọ́n ní kódà àgbàkálẹ̀ náà mọ̀ pé àwọn kẹfẹ́ rí yóò gbẹ́bẹ̀ ẹ̀sọ̀ ìlú àwọn òṣìṣẹ́ nígbà tó fẹ́ fún kàrà kọ́ ìgbà yóò sí ìlànà ìwọ̀n bàbá náà. wọ́n ní àbúrò bá ní ìwà tẹ̀lé afẹ́kọ́ kàrà bàbá dáwọ́ ilé tí bàbá wà láì pọ̀ yìí kò ní lọ́wọ́ ẹni bá lọ́wọ́ oṣù mẹ́kọ́ bàbá sí ni o ẹni jẹ́ fún ọtí lọ́wọ́ ẹgbẹ́ bí ní ẹ̀mọ́ ló ti kọ́ ọ̀pọ̀ sí o torí tí ní ọjọ́ òkòkòrò òkòkòrò jòdá ojú ọlọ́dà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ nígbà tó ṣe kí ni wọ́n pàṣẹ nílẹ̀ nígbà tí òkú ti fìlà wọn ní lórí afẹ́gẹ́ síta àwọn táwa ń jẹ alágbàtà afẹ́gẹ́ síta àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ti báyà lẹ́nu àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ti náà ọlọ́run tó pàwọ́ tá a sọ yìí fi náàrù wà gbọ́mú kọ́wà dìbò ọlọ́run fi náàrù gbọ́mú kọ́wà dìbò ọlọ́run tó pàwọ́ tá a sọ yìí kékeré yìí wọ́n wọ́n rà mí lẹ́nu ìlẹ́nu wọ́n wá bí wọ́n rà yìí pé ṣé mùsùlùmí mi àkíyèsẹ̀ nínú ìmáàmì mi tí mo jẹ́ mùsùlùmí ṣé èsì kankan tó wọ́n lóòrùn ṣe gbọ́dọ̀ ọ̀bá ń ṣe ní òlàfẹ́ ìsọ̀rọ̀ nílẹ̀ lẹ́yìn ọlọ́run wọ́n ní ẹlẹ́ẹ̀kejì lọ́jẹ̀mú èyí tó àmójútó tí ọba fẹ́ fọlọ́tọ̀ ọlọ́run ayẹ̀kú na lọ́fà tọ́tẹ̀ nílẹ̀ àláàrí àtọ́jìlẹ̀ wọ́n ní gbogbo lọ́ọ̀bà náà tó lọ́dọ̀ ọlọ́run láàfẹ́ gba ibi táàkì mú ibi dúkìá wa tó gàdá ìlú tó lọ. ọmọ ìyàwó yàwó wá jẹ ìyàwó yàwó ó wá fẹ́ ìyàwó ó wá jẹ owó ó wá tó fún yín pé ẹ bá ti kọ́ ọ́ wọ́n ní kí á lọ́wọ́ ọ̀dà yìí tó ń pàrọ̀ nǹkan lẹ́nu ní ọ̀nà. àbí adájọ́ ní kóòtù wọ́n fẹ́ ní wọ́n tọ́tọ̀ rẹ̀ ó wá gba ríṣùà kí á sì ríṣùà náà àbẹ̀tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ríṣùà lẹ́yìn òṣèlú ẹ̀yẹ́ ríṣùà lẹ́yìn òṣèlú ẹ̀yẹ́ ríṣùà lẹ́sọ̀tò abúlábáwá pé àríṣùwà òun náà fi kọ́ mi ó gbowó kọ́ mi ó bá tẹ̀ tó náà wá tẹ̀ tó náà owó yẹn ó wá yẹn gbà ẹ bá tó náà tó yá àgbà àti ẹ̀jẹ̀ bá tó fáwọn olùkọ́ ọlọ́ ní ìnáwó tó ìná tó náà kò ní bá torí pé kó ti mú wá lọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run ní ìjẹ̀mẹ́ lókè pé tó bá ná ọlọ́run tó fẹ́ sí lọ bá láì kì á mà ó gbọ́dọ̀ mú láti fi ogún rẹ̀ bí ọba tó kúkẹ́ láti fi ogún rẹ̀ wọ́n ti wá sílé ìfọ̀sí láti ní wà sílé tí wọ́n bílíọ̀ báwo ni wọ́n ti ṣe lónìí ṣègbówó ìrìn àti ìwọ̀n ṣe kí ni wọ́n kó àmọ́ ó ṣe sẹ́yìn tó sẹ́yìn yóò rẹ̀ ìwọ̀n náà àwọn ọ̀gá mọ̀ tó lọ́wọ́ wọn ò tó wọn ti ní àgbékalẹ̀ nínú ẹ̀kọ́ lọ. ìwọ́n tẹ̀sí báyìí àwọn ìfọ́ àtúntìlẹ̀ yẹn léyìn. ọlọ́wọ́ bá sọ náà bàrà náìtì náì ṣẹ́ni gbogbo àwọn tó kẹ̀lẹ́ ẹ̀rẹ́ rẹ̀ èyí tí wọ́n kó jọ láyé nígbà tí wọ́n kó rẹ̀ bẹ̀tẹ̀. ẹ̀wọ̀n ló wà yọ tọ́sùpọ̀ láyé yìí rẹ̀ èyí tí wọ́n kó jọ nígbà tí wọ́n kó láyé kó rẹ̀ bẹ̀tẹ̀. ìtọ́wọ̀ wá pẹ̀lú wípé tó o bá kó gbogbo ètò lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ tó ní ọjọ́ sórí kò ti pọ̀ tó ìwọ náà ló tó síwájú ọlọ́run tó tẹ̀lé ẹnìkan pọ̀ nígbà sí àmọ́ tó lára ìlú tó máa tó lọ́wọ́ náà sórí صلى الله عليه وسلم قل لا يستوي الخبيث والطيب الله يسمع بابا لا يستوي الخبيث والطيب قدروا ẹ̀tí àti tó máa ìtọ́lá àti tó jẹ́kì ọlọ́rin kò jọra lọ ẹni tó ní owó ọ̀sẹ̀ aláàrí ọlọ́run ní wà láwọ́ ajábákà kẹ́kẹ́rọ́ tó lọ kàbí kódà kó já sí pé púpọ̀ ẹ̀bí ó ṣe é mọ̀ ẹni tó kó rẹ̀ wá tó fẹ́ lọ fọ́lọ́ ibi ẹ̀bí ló ti rí ọ̀nà ìlú ló ti rí òun wá tó lé di two billion ìwọ́n tó wá ní ìṣẹ́jọ́ lẹ̀ tán ó wá tó lé di two thousand.

ẹ̀fọ́ yọ ọmọ ẹni tó bá ti kíkọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ̀fọ́ kò ń gbọ́dọ̀ wọ́n sẹ́sìn torí tó bá ń tẹ́wọ́ sẹ́sìn ẹ̀ ń sọ bọ́ọ̀mù sí ní náà lọ́wọ́ sí lọ́wọ́. Ìwọ́n sọ̀rọ̀ ọ̀ṣun sá, wọ́n ti wọ́n ti fọwọ́ ńlá tí mo bá bẹ̀rẹ̀ sí fọwọ́ ìgbìmọ̀ tó dúró mẹ́rin náà. Ṣèjọ́ àti ṣíkà náà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bí yàrá tó sàkà wọn ọmọ tó ń wá yọ sàkà o wọn bẹ̀rẹ̀ sí pé sàkà kó kó wà sí òsì. àtàwọn tó ní aláwọ̀ yàrá ń wò àwọn ṣe dáadáa nínú àwọn olówó náà tó gbà yóò fi sàkà wa pàtó pé sàkà bàbá níṣẹ́ wo ló ń ṣe wọ́n ní afurama pé ó ní àwọn tó fi kú ọ̀rọ̀ ẹ̀dá kan àgbàlagbà bàbá ṣe àádà ṣàgbọ̀rún àdéhà ọ̀la kí ló fà á kò kí sí abẹ́lábẹ́rẹ́ wò lọ́tọ́ fi jẹ̀rà bá bẹ́rẹ̀ àwọn ẹni ọlọ́run máa ń jẹ̀rà olówó ni ẹ bá lẹ́ni ọlọ́run yóò máa jẹ̀rà olówó ni àmọ́ àwọn ẹni tò ní tí wọ́n bá bá ẹni ọlọ́run tí wọ́n tó fi là ẹni ọlọ́run olówó kan ni wọ́n ní káàkiri tó bá ti tẹ̀lé ayé olówó kan bá bọ́ àjọ wọn tàbí ọkọ̀ mẹ́ta sí jẹ́ni bí gbogbo bí ó tún gba gbogbo làákà yìí òun nìkan ni ó máa fi àti àwọn àti ọmọ náà tẹ́lẹ̀ ní ọmọ wa làwọn yóò tẹ̀sí sábà wà bá àbẹ̀kù pé ara rẹ̀ àbá tẹ̀. torí dáìbì lásọ títí ẹ̀ láì ìdáwà àtúndú ẹ̀yìn láwọn wà burúkú ẹlò àwọn àfáà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ ti mọ̀ pé nítorí ọ̀rọ̀ bá kọ́lẹ̀ fún ẹ ní rí rọ̀ kódà kó parí fẹ́ fún ilẹ̀ ẹ̀fẹ́ náà kò ní bẹ́ẹ̀ lọ. àwọn tọ́lọ̀ bá kọ́lẹ̀ fún táyé bá náà kọ̀ fún ìwọ́n ló fún yẹn ìkọ́tẹ̀ sí báyìí ẹlẹ́kẹ̀ẹ́ta níbẹ̀ wọ́n ní ayọ̀kú náà bìlì ìkìláàsì wàtàrà ha mìnàríyá wọ́n ní wọ́n àtàlẹ́ tó bá fẹ́ tẹ́lẹ̀ sí ìyá májẹ̀ ìrẹ́lẹ̀ ìkẹta ọgbọ̀n sí ìlú lọ́wọ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ apáàtì lápọ̀ apáàtì ìrẹ́lẹ̀ kejì àmúwá kíyẹ̀ tí ó kò ní tó lóòrùn ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́lẹ̀ ní ìgbìmọ̀ láyé oṣèlú ìtọ́lọ́wọ̀ anẹ́bíwá mọ́hánà anẹ́bí jíwì àwọn ẹ̀rẹ́ ìyẹ̀rẹ́ làájọ tọ́lọ̀ ẹ̀rẹ́ nígbà tó lóbi wá ń tà rẹ̀ anẹ́bíwá ní ẹni tó ń ná fọ́lọ̀ na ẹni tó ní owó láyé tí ò náà torí tọ́lọ̀ ọlọ́run láwọn láyé ṣe àwọn ìlàwọ́dẹ́ ọlọ́gbẹ́dá owó tó fi àríkò ìrìnàláyé torí tá ló ṣe náà tó wà ní ìjọba ọlọ́run láti kẹ̀kẹ́ ọlọ́run pàá òun náà torí káwọn ìlú àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà torí wà ẹ màlẹ́kà ìwọ lọ sínú náà. àwọn àgbà ní sábàwọ́ àdùkù hàn nílẹ̀ ọlọ́ọ̀gá ní yà àwọn ẹlẹ́dí náà mẹ́nu ọlọ́ọ̀gá ní ẹ̀kọ́ òdodo láà tùbílú ọ̀rọ̀ ọ̀tíkùn bí ìbáná wà láàbà ọlọ́ọ̀ni ó jẹ́ bàtẹ̀ wàlúwàlà ẹ̀sùn má bàá jẹ́ pẹ̀lú kí ni pẹ̀lú kẹ̀kẹ́ ní kúrò. ọ̀nà ní àwọn ta ni wọ́n ń ṣe léyìí nínú yín ọ̀nà ní kalẹ̀ bí yóò fi kú mẹ́ta kù ní àná. òun náà àwọn táyé nígbà táwọn bá fẹ́ wò ní wọn wọn náà nítorí táyé ní Ọlọ́dí àti máa ń náwó lórí kíni nítorí kárí ní. Ọlọ́dí àwọn tó ń náwó lórí kárí laa nínú ìlà wàyáwó ní ìlànà àfihàn ọlọ́run kò àwọn ọmọ àwọn ọmọ àwọn ẹjọ́ ọmọ alẹ́jì nínú àgbà náà ibi ká lọ sójú ọ̀nà náà ẹ̀sìn rẹ̀. tó wà lọ́wọ́ láti kẹ̀rin sọ́tò bá kọ́ àyà tó ti sè ọlọ́ni àgbà nàìjíríà ọlọ́ni mọ́sàdùn nàìjíríà yóò fi kú na àwọn àgbà òfin sẹ̀bi nìlá ọlọ́ni ẹ̀yìn láti ọ̀rẹ́ àti wọn ní tọ́wọ́n ní sójú ọ̀nà kamata ni haskaki wadanda burukan ambata sab'a sanabila fi kulli sunbulatin mi'ata habba koro kalai bi koro ba amma da kuma ba bi koro alato o ka ji da ni ba ko kura ba ne sani ne ya ko ni alato àgbàdo òfin ní wù kí ìkàgbà yóò mọ̀ ọ̀fẹ́ lára àgbàdo kí láti ṣe ọmọ ṣùkú alẹ́kọ̀ọ́ àdígbà yìí fẹ́ mẹ́rẹ̀ sí. ọ̀nà wọn ní àwọn ṣùkú á wù àgbàdo wọn fẹ́ lára ṣùkú yẹ àwọn ṣùkú yẹ. àwọn ẹ̀kọ́ àgbàdo tó ń fẹ́ lára ṣùkú ẹ̀rọ kọ̀ọ̀ká ó wá jẹ́ ọ́fẹ́ẹ̀dì àgbàdo ẹ̀rọ kọ̀ọ̀ká nínú kọ̀ọ̀kan alábá wúrúlá tàbí ọjọ́ ìbílẹ̀. Jẹ̀mọ́, sẹ́ńtọ̀ fún ìdí ìrìn àbò. Ọlọ́ni wọ́n lọ mú dọ́rí fún lèmọ́ ìyàtà ọdọ́ ẹni bá ń lọ fún wa ẹni bá lọ wá mẹ́ra fún wa báàkì tọ́jú púpọ̀ lé o báàkì tí wọ́n ti mọ́ jù tẹ́lifà bá fẹ́ tẹ́lifà bá wà ẹ̀tùwá ni pé ìlọ́pọ̀ fi ọlọ́ ni pé if you give us one naira we are giving you hundred naira kò wá sí hundred naira nìkan hundred naira in all in hundred places. mo rò pé ẹ dàgbà àmọ́ tí lọ́dún ìṣà ìbọ̀dù ní ilé owó tá a fún ẹ̀ tó bá ṣe náà yóò ti dàgbà yóò ti lọ́nà tí máa ń ti àwọn tó fẹ́ lórí àtẹ̀lé àmà ọlọ́pọ̀lọpọ̀ wà sí ọ̀rọ̀ yìí ọlọ́lọ́wọ̀ ń kóòrò níbi tó ń sọ ìmọ̀ tó ń fà ń máa ń kóòrò rẹ̀ nínú sọ́nà níbi tú òní ọ̀rọ̀ tó sùn láti ọ̀dọ̀dọ̀ mo pa lálẹ́ ọ̀dẹ̀ kan mo dé ní agbẹ́gbẹ́ ọ̀kọ́já mo sì wá bẹ̀rẹ̀ kíkọ́ sí ẹ̀kọ́ bí agbẹ́gbẹ́ ọ̀kọ́já kódà bí ọ̀kọ́ tó kọ̀ ọ̀dọ̀ torí ká lè bá pé àgbà náà yìí. àdìsí afọ́wọ́ abúlé àlùkò àwa lábọ̀ صلى الله عليه وسلم الذي قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال لي الذي الله صلى الله عليه وسلم إن الله لا يزال الله على قال لي صلى الله عليه وسلم كل رسول الله محمد الله ني أنفق وانفق عليك أنفق وانفق عليك الله يا محمد nínú kàkà wọn sì kàkà sí ọ̀rẹ́ ló máa ń jẹ́ àrùsùn rẹ̀ nínú láàbù mọ́ pé àrùsùn náà ló ń pè ó wù ú lára ẹ̀rù wa bàbá ìwọ́n tó ń bàrẹ̀ fún bí àtúnṣe ìwọ̀n náà bó ṣe dá mọ́mú ìbádá ìkàrà rẹ̀ mọ́mú ìmọ̀ ìkàrà rẹ̀ ó mú náà lẹ́tí lè wọ́n fi ọ̀rọ̀ ìròyìn sáré àmẹ́tì lókùjá sí wípé àmẹ́tì ò sí ìta sàárà jẹ́ wá lórí sàárà lónìí kẹ́rìkọ́ tó bá lọ pé sàárà làwá ń jẹ ọjọ́ ọjọ́ tó wá jẹ́ àmẹ́tì ni wọ́n bá wí àdébìsọ́gbọ́n náà sọ fún yí pé outfit ó ń fi tàlẹ́ ìlà bá ń bà ní wọ́n nà fún ọ náà ná wọ́n nà fún ọ tó bá ná bí wọ́n fẹ̀ nà fún ọ náà wọ́n wá pé wọ́n nà fún ọ bá ní kòtò lóru torí a ní màálù wà màjúwò kàmẹ́ntó sí ẹ̀wọ̀n kàmáàbẹ̀ tó ṣe iṣẹ́ ọlọ́ọ̀bá ní ìwọ̀n mọ́mọ́ tó bá ní wọ́n mẹ́ ọkú wọn náà kámọ́tọ́ ní ọkú jàmá àjìlá ọ̀rọ̀ tó bá ti ní fọ́dọ̀ ọba lórí àwọn mẹ́rin ní ara àwọn lórí ìdẹ́ta ọ̀la yìí wọ́n lù náà fún láti ṣe jàmá láti sẹ́mẹ̀ kò ní sọ́mọ̀ ní pípa àti àbíkì. wà bọ́ọ̀lù ọ̀ṣun lọ́ọ̀rì lọ́ọ̀ ọlọ́run kọ́ mú náà wọ́n lọ fún tó bí lágbó wà wà tó bá tẹ̀lé ẹ̀dá fún ọlọ́run kọ́ náà tó bá tẹ̀lé wà tó bá tẹ̀lé ẹ̀dá ẹ̀dá fún ọlọ́run ọlọ́run lélẹ́ yìí o ìwọ ní ọwọ́ wà. Àṣà àkùnrin láti àwùjá ìwọ lọ́kọ̀ọ́ lè kí lọ́kọ̀ọ́ bá dájú torí pé kí ló dé mọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ láti tó wà nílé. Òun ló wà nílẹ̀. ṣùgbọ́n ilé ẹ̀kọ́ àwọn ọmọ wa ti tẹ̀lé bá ní àwọn àtìlẹyìn adé ẹ̀kọ́ sẹ́yìn tó wà ní ẹ̀lẹ́. àwọn òṣèlú wa sọ pé ìjọba àdúgbò máa ń ná káwọn náà kà. àti máa yà wá nínú ọ̀rọ̀ àrùn àti mú àdé ìṣùwà. alẹ́dùwà Muhammad. alẹ́dùwà ni yẹ̀dí ìrùlá ìṣùwà àdùwà tààlà ìmùlá sàhán àlejò sọ yìí pé sọ rí ọwọ́ ọ̀tún ọlọ́run ó kún fún ọrẹ ọwọ́ ọ̀tún ọlọ́run ó ṣe kí jẹ́ ó kún fún ọrẹ ìlú ha wà láì tó náà ọlọ́run ọlọ́run ẹ̀ dáná lọ́wọ́ ọlọ́run àmọ́

ìfẹ́pọ̀ dínkù bẹ̀ fẹ́ni máa ná wọ́n máa ná fún. alẹ́kùnrin sọ wá ní àwọn àìsù ma ń fakọ mọ́nsù ọlọ́pọ̀ sàmà mọ́nsù ọlọ́pọ̀ sàmà àwọn àpò. alẹ́kùnrin ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ẹ̀ ọba tó dá fún pé láti ìgbà tó ti dá sọ́mà lẹ́gbẹ́ tó dá láti ìgbà tó ti dá sọ́mà lẹ́gbẹ́ tó ti dá ọlọ́run ti ná lákùgbà tó ti já sọ́mà di ilẹ̀ àmẹ́wàá nípa ilẹ̀ òun làmùlùkù máa fi yẹ̀mí ìrìnlẹ̀ àmẹ́tẹ̀mí nígbà tó wá nílẹ̀ ìdájọ́ tó tẹ́tọ́ láti rẹ̀ kó dá ọ̀rọ̀ tó ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ fún kékeré náà kò dínkù kò dínkù tó bá fẹ́ ná ọlọ́run máa ná fún láti dínkù ní láti yọwọ́ lóṣù tí ń ṣe ẹ̀dá tó bẹ̀rẹ̀ nígbà ẹnu tó bá ń lọ́kùnrin tó lọ́kùnrin tó yóò máa rí àwọn easy contract kẹta òun ò ní ṣe wàhálà rárá ó sì lè kọ́ tún kọ́kọ́ kẹ́tí kẹ́tí pé wọ́n lè fẹ́ ìjọba yẹn torí kọ́lá àti kó ṣe kí ni ó ná torí tòun àdébùwá ni wàhálà ṣùgbú alẹ́dẹ̀bẹ̀ bákan náà ìjẹ́ rẹ̀ ó ń bẹ lórí òní àmì ìdọ̀bẹ̀ ọ̀rọ̀ wọ́n bìí yẹ́ bí lòkókò rọ̀ àlùkọ́pù ẹ̀ wá rí ọwọ́ òsì ọlọ́run kọ́pù ni ọlọ́ta kò náà kò máa náà bẹ̀rẹ̀ wàyà ń fa ó ń ọlọ́run wá rí ọwọ́ ó máa ń gbé lókè ó máa ń gbé lọ́lẹ̀ ó máa ń gbé lókè ó máa ń gbé lọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé àǹfààní tó ń bẹ kí ẹ̀rọ náà. alákọ̀ọ́ sẹ́ni bá ná ẹni bá bá ọ̀sán ẹni bá ná ẹlòmọ̀ tó ní máa nìyẹn ẹni bá bá ọ̀sán lọ́wọ́ ní kò sọ tàbá ní ìgbà tí máa yẹ pé ìsìlámù ọ̀sán ẹni tí ò bá dá fọ́lọ̀ ní máa nìyẹn tó ní kò tó ìsìlámù ọ̀sán ìsìlámù ọ̀sán ẹlẹ́ẹ̀kejì kẹrẹ àwọn ẹ̀kọ́ rẹ̀ ní àpẹẹrẹ láti mọ̀ pé oníkọ̀ òun ó ní èrò pàtó ní àpẹẹrẹ lọ ó sì ní sí kọ̀ọ̀kọ̀ lọ ó fẹ̀yẹ̀ tẹ ọ náà tó bá pẹ́ tó bá náà òun ó bá láyé òun bá ní àlìkíá ẹni bá náà ó gbà yí pé àlìkíá mọ̀ ọ́ lọ́kì ẹ bá ẹ lọ́wọ́ àlùkò láti kìí ọlọ́run máa ń so ìmáṣe dáadáa ó máa ń sọ̀kọ̀ mọ́lẹ́ ẹ̀kan púpọ̀ àlàyé ìlànà yìí lúkà sí ìlú رفعتنا في الدين فذلك الذي يدعو الدين ọlọ́run ẹ̀dá kan pẹ̀lú ẹ̀dùn náà àwọn àwọn tó ń pọ̀ dúkìá wọn fáwọn ọmọ òun àwọn tó ń lọ dúkìá wọn fún ọmọ òun ẹni máa wá ná àpẹẹrẹ púpọ̀ tó ẹ̀fẹ́ bọ́ọ̀dì ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n ní ẹ̀rí ní lẹ́tà sọ yìí ìyá fi ń dúpẹ́ bọ́lọ̀ lórí o tó ṣe mú torí pé owó tó ní òun kọ́ ló sí o tálẹ́ tó fi lọ́wọ́ náà àdá àtìfún ẹlẹ́ka ẹlẹ́kẹ ẹlẹ́kẹ ní wọ́n ní sọ́nà wá ná yóò fọ́sánà kọ́lọ̀ ìfẹ́ yóò fọ́sánà káwọn ẹ̀kọ́ lọ́nà tó yí kò ní bẹ̀rẹ̀ èèyàn ká ní ìpínlẹ̀ ìdàgbà fún ọlọ́sùn tí ó gbàgbà fún ọlọ́sùn tó ń bọ̀ ẹ̀dá tó ń ní ìpínlẹ̀ oníṣòro kan ti bísíǹsì ẹ̀ ó fẹ́ wó ó wá náà bọ́lápájà ti dá ẹgbà tí ìdíyàn rẹ̀ láyé ẹlọ́dún bẹ̀rẹ̀ láti fi kan tí ó gbàgbọ́ òkúrò tó mọ̀ so ní bọ́lá bá ṣe nífẹ̀ẹ́ pẹ̀lú tó ṣe fún ẹ̀yìn náà lè ṣe ìjọba ẹ̀yìn náà nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà tí a bá ń ná bó bá dá tó gbogbo àwọn ẹ̀lú kékeré abúrú wọn parẹ́ nǹkan mú yòókè tó dẹ̀ ní ìfani tí a bá ń ná láti bá kó ìlà tó bá ti ná fún wọn tó ná fún wọn wọ́n padà dàbí wọ́n padà sí ìlú láyé. Mo sọ pé kàtàkà bí sàrà ìfàkó ilé àìsí yóò sì yí kàmá sí ilé àkàrà. Afáàdé máa ná tó bá ná dáadáa ó máa fa gbogbo nítawọn ọmọ ìfẹ́lẹ́ rẹ̀ abúlé rẹ̀ máa pa rẹ̀. Kéde dáadáa tí ìwọ̀n máa ẹlẹ́ka àwọn òní pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà yóò sábà bí àlùbáríkà sọ̀rọ̀ nítọ̀. bákan náà wà nùmáàyì wà nùmáàyì wà nùmáàyì yìí bákan náà á sì fi ọ̀rọ̀ lórí ìlú ọ̀rẹ́ tó bá tó ń lọ. wà wí bá yà fún ìdìbò ní mọ̀fá ibi wọ́n lè bà láyà wọ́n lè di àbò ní ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ láti ṣe ní ìbámu. ẹni wọn ń bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ kan níbi bàtà wà ní má wọ́n lẹ́yìn kan bẹ olórí òun pẹ̀lú àwọn ọmọ ẹ̀wọ̀n lọ ìlú wa pa àwọn ọmọ ìyàgbé lóúnjẹ nígbà tó yàgbé lóúnjẹ bó ṣe wọ́n lóúnjẹ ẹ̀ láti òun jẹun tán nígbà tó jẹun tán bó ṣe lọ bá àtúntò lẹ́yìn ẹgbẹ́ gbogbo àwọn tí wọ́n jẹun kò mọ̀ wáyé wọn gbogbo àwọn ọmọ ẹ̀wọ̀n lọ ẹ̀sìn ilé ìlú ọba wọn lé ọba àwọn ọba ìfọ̀njẹ̀ àwọn ọjọ́ wa pé bàbá àwọn kaba tó máa yẹ wọ́n bá wà lọ́wọ́ kí a tẹ̀lé sí kó lọ́wọ́ ó wá jẹ́ àwọn gáàsì tí oúnjẹ fún ìlú rẹ̀. Bàbá wọn tẹ́lẹ̀ báyìí wọ́n wọlé. Wọ́n ti ṣúù, ìkọ̀bà rẹ̀ jẹ́ bá ti ṣúù, ẹ̀dá ọkọ̀ tẹ́lẹ̀ lọ́nà àwọn náà náà. Mo lè wọlé báyìí bàbá yẹn. Wọ́n ti ṣe lọ́wọ́. Ẹ̀rọ rẹ̀ yìí, wọ́n rò mọ́. Àmọ́ tó sọ ọkọ̀ tẹ́lẹ̀ ẹni tó bẹ tó bá yẹ fún wa pé ẹni tó bá ti jẹ́ orí àwọn òṣèké ní àwọn ọ̀pá rọ. àbátá wọn bí ìrọ̀lẹ́ ń ṣẹ́ni wọn. bàtà wọn pé báyẹ̀ fún òun láti ní yóò bàjẹ́ ni pé ẹni tó bá ti jẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀rọ òṣèké ní ẹ̀rọ sábúdúkú. ọba lè jalè jalè jalè jalè jalè jalè mọ̀tẹ̀ kúrò nìyẹn. ìpọ́tà ìmáà kí ló bàbá yẹn lẹ̀. nínú ọlọ́sẹ̀ bí wọ́n náà bá fẹ́ mọ́wọ́ lọ aburú tí ìsọ̀rọ̀ ìlàtí sọ́mọ̀ níyàn lórí àtúmọ̀lé ní ìjọba kò máa ná ìyẹn ló máa ń fi aburú kúrò fún yàn bó bá ti ná wọn ò dábúrú bá ń bọ̀ yóò pàdé ẹ̀ ní oṣù máa jáfẹ́ máa ìṣẹ̀lá mà wọ́n lé lé ìlà rẹ̀ kí yàrá ná kí la máa wá ná lé lórí alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí àgbà dúkìá wa síbẹ̀ tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí àgbà dúkìá àgbẹ̀ dúkìá wa síbẹ̀ ọmọ òrukàn àgbẹ̀ dúkìá síbẹ̀ òpó àgbẹ̀ dúkìá wa síbẹ̀ gbogbo tó bá ti pè ní síbìkan àgbẹ̀ wa síbẹ̀ àwọn kan làwọn anẹ́lẹ́ lórí gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀rọ fífún yẹn o mọ́nà ní o wọ́n fowó rẹ̀ ṣòkú o ò ń mọ́nà ní o gbogbo tọ́lọ̀ wọn bò fẹ́ tí ó sì tí ó sì na pàdé ìjìnà ọlọ́run láti kìí àwọn oníwọ́n tẹ́kìrì jama má lọ́wọ́ sí abiyọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala èyí tá a sọ yìí kí ọlọ́run fún ìsáàkà sọ lẹ́tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ṣe ni tí ó máa ná fún Allah subhanahu wa ta'ala èyí tó máa fún wa dúkìá kọ́lọ̀ ta ló fẹ́ yọ ọlọ́run balẹ̀ tó dájú dúkìá rẹ̀ láàárọ̀ yìí. balẹ̀ni náà tí ó yọ ọlọ́run balẹ̀ tó dájú nínú kí ni ní dúkìá rẹ̀ láàárọ̀ yìí. tí ọmọ wa ń ṣe wá sí jama lóògùn máa ṣe kí ni ogun máa tẹ̀lé wá sí yẹn. aqulu qawli hadha asàlùmọ́lá sàlámù alaykum wa rahmatullahi wa barakatuhu.